wo tó wọ́n torí ọlọ́run ó dídí ìyàwó lé. ọmọ ṣàléwá mo rẹ ní kejì hmm. ó dójú tì mí o ó tẹ̀ lójú mọ́lẹ̀. alẹ́ wa wá mi wá wá. jésù. ọ̀rọ̀ yóò yé mi o tí n bá ti dárúkọ dádì àbí mọ́mì báyìí ẹ kó màmá bínú ni kí ló ṣẹlẹ̀ gan-an. there is nothing wrong with me at this point i don't even care if you wanna pee mímọ iṣan kó lọ tọ̀ síbẹ̀ ó kàn tọ̀ bí asín látẹ̀kùn. ìfúnjẹ ìwọ náà tún jájẹ. ẹnu mi ò gbà ní pé ìyá ẹ pàdé mú ó ṣòro sọ fún mi kásì mi mọ bó it's not a small issue a day before tẹ bá rí bí wọ́n ṣe ń bú mọ́ mi níṣẹ́ ló ń pariwo tó ń bú mi all these different abusive words at her. Oh, because of your selfish act. Why would you do that? Because you were pregnant and I don't want to lose you. And I don't want to lose you. Oh, lose that, go lose here. Oh, oh, no, I didn't